fàdé yìí so kí ló wá ṣe mí báyìí so bí a jí ọmọ gbé ni so kí ló tó wá wọṣọ uniform tó wọṣọ nurse ẹ. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting network. ẹ kàlẹ́ o èyí ni àgbéyẹ̀wò ìròyìn olójoojúmọ́ tó ń dé sójú ìwòrán yín láti ìkànnì ọmọlúwàbí yorùbá broadcasting network lórí ayélujára ìgbẹ́ yìí ṣẹ̀ṣẹ̀ ń wà nígbà àkọ́kọ́ ẹ̀yin ṣe àfarabalẹ̀ kí ẹ máa gbọ́ lójoojúmọ́ àti lóòrèkóòrè tí àwọn ètò wa tó bá ń dé sójú ìwòrán yín ṣáájú ẹgbọ́n àwọn kókó tó jẹyọ lónìí nínú àwọn ìròyìn tá a mú àfihàn láṣálẹ̀ tòní gbàgbé láti díje dupò fún aláṣẹ lọ́dún 2023 àwọn ẹgbẹ́ kan tí wọ́n ṣe àtìlẹ́yìn fún Tinubu ni wọ́n sọ bẹ́ẹ̀ tàná sọ sí ẹ̀mọ̀ gbọ́ ilé ìgbìmọ̀ asòfin àgbà wọ́n kọ àtúnṣe tuntun tí Buhari bẹ̀rẹ̀ lórí òfin ètò ìdìbò èyí tí ó fọwọ́ sí àjọ NSCDC ní ìpínlẹ̀ Kwara wọ́n rawọ́ tó àwọn ayédèrú òṣìṣẹ́ kí ni wọ́n ń ṣe ẹ̀mọ̀ gbọ́ gbogbo ẹ̀ tá padà ọlọ́pàá mẹ́rin ni wọ́n wà ní bákúbálà bí ọkọ̀ akọ́wọ́rí Fáṣọlá àti Ngige bí ó ṣe ní ìjàmbá ní ìpínlẹ̀ Delta ọkọ̀ àjàgbé agbépo kan ló gbaná ní ilé epo kan ní ìpínlẹ̀ Èkó ìbẹ̀rùbojo ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bí àwọn agbébọn ṣe pa àwọn ẹ̀ṣọ́ aláàbò lórí ọ̀rọ̀ bámiṣe àwọn ọlọ́pàá kọ etí ìgbọ̀n sí ìṣìpẹ̀ wa àti àwọn ìbéèrè wa bẹ́ẹ̀ ló ń jẹ́ kó di mọ̀ wípé awakọ̀ náà irọ́ ló ṣì ń pa àwọn olóṣọ bẹ́ẹ̀ èyí àtàwọn ìròyìn míì lẹ́mọ̀ gbọ́ tá a bá lọ sókè lọ́hùn tá a bá dé padà nínú àgbéyàwó ìròyìn títà àṣálẹ́ tòní láti kàn ní Yorùbá Broadcasting Network Olúmáyọ̀wá Àbàjìgín lóníròyìn fún tàṣálẹ́ òní. Fádéyì so kí ló wá ṣe mí báyìí so bí a jí ọmọ gbé ni so kí ló dé tó wá wọṣọ uniform tó wọṣọ nurse. Eh? o ti bọ́ṣọ títí o wá wọṣọ nurse ẹ ẹ̀yin mélòó lẹ wá ẹ̀yin mélòó ẹ ìwọ nìkan ìwọ nìkan ló wá bí. ẹ káàbọ̀ padà fọ́nrán tẹ́ ṣẹ̀ṣẹ̀ wò yẹn ni ó dàbí ìkìlọ̀ fún gbogbo onílé àtàlejò gbogbo òbí pátá gbogbo òṣìṣẹ́ ilé ìwòsàn ni àbí agbègbè tẹ́ bá wà ẹ jẹ́ ká máa ṣọ́ra o ẹni tẹ́ rí yẹn ló múra ó wọnú àyìnkẹ́ house tó ń bẹ ní ilé ìwòsàn kan tó pè ní lasut ní ìpínlẹ̀ èkó lówùúrọ̀ òní gangan ló wáyé ó pààrọ̀ aṣọ ẹ̀ ó wọṣọ bí ẹni kò ṣiṣẹ́ láti wọlé sí wọn lára bóyá láti jí ọmọ gbé ni o àbí láti fọwọ́ kọ́ àwọn ọmọ míì ọmọ wẹrẹ tí ń bẹ nílé ìwòsàn ẹ jẹ́ ká máa ṣọ́ra o torí ojú ayé ta wà yìí ó ti gbẹ̀gẹ́ ojú làlákàn fi ṣọ́ wọn ò ní jí wa lọ́mọ ẹ máa tẹ subscribe button ẹ sì máa tẹ aago tó ń bẹ lókè láti máa rí ọ̀wọ̀ nígbàgbọ́ àtàbá mú àwọn ìròyìn wa wá ẹ sì lè máa darapọ̀ mọ́ wa nípa fífi YBN ránṣẹ́ sí nọ́mbà tó wà lójú amóhùnmáwòrán yín. wàyí o èyí ni àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ọ̀hún gbàgbé nípa dídíje dupò aláṣẹ lọ́dún 2023 ẹgbẹ́ àwọn alátìlẹyìn Tinubu ni wọ́n ń sọ bẹ́ẹ̀ fún Ọ̀ṣínbàjò àti àwọn mìíràn ẹgbẹ́ kan tí wọ́n pera wọn ní àwọn ọmọ ẹ̀yìn Jagaban ìyẹn tí wọ́n pè ní DOJ disciple of Jagaban lónìí gangan ni wọ́n ti sọ̀rọ̀ kan léde o tí wọ́n fi ìkìlọ̀ ránṣẹ́ sí ẹni tó jẹ́ igbákejì aláṣẹ orílẹ̀-èdè Nàìjíríà ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò pẹ̀lú àwọn olóṣèlú mìíràn láti ẹkùn gúúsù ìwọ̀ oòrùn tí í ṣe ilẹ̀ yorùbá tiwa tí wọ́n ń gbèrò láti díje dupò aláṣẹ wípé gbogbo yín pátá tẹ ẹni lérò láti díje dupò ẹ sì lọ wábi jókòó sí kí wọ́n gbàgbé èròǹgbà wọn fún ìdíje aláṣẹ ọdún 2023 kí wọ́n sì gba ẹni tó jẹ́ ọ̀gá àwọn ìyẹn jagaban ọ̀gá àgbà àti àgbà ẹgbẹ́ olóṣèlú APC aṣíwájú Bọ́lá Ahmed Tinubu láàyè láti díje dupò bó tilẹ̀ jẹ́ pé igbákejì aláṣẹ kò tí ì sọ̀rọ̀ síta gbangba èròǹgbà ẹ̀ láti díje dupò aláṣẹ ṣùgbọ́n tí àwọn ẹgbẹ́ lọ́kan òjọ̀kan tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bá ń kéde tí wọ́n sì ti ń wí pé kí òun náà jáde dupò torí ó tọ́ lẹ́ni oyè àwọn tá a mọ̀ sí disciple of Jagaban àwọn ọmọlẹ́yìn Jagaban tí wọ́n ń fira wọn síta gẹ́gẹ́ bí alátìlẹyìn Tinubu ní tòótọ́ ni wọ́n wí pé kí gbogbo àwọn olóṣèlú ilẹ̀ káàrọ̀ òjire kí wọ́n sì lọ sẹ́ńpẹ́ náà o kí wọ́n fún baba láyè kan jẹ́ kí baba kó jáde dupò lọ́dún 2023 kó sì jẹ́ aláṣẹ láti ilẹ̀ Yorùbá kí gbogbo àwọn àgbààgbà àti olóṣèlú nínú ẹgbẹ́ òṣèlú kan àbí míì ní ẹkùn ìwọ̀ oòrùn kí wọ́n lọ ṣe kíni kí wọ́n lọ dúró ná fún Tinubu lórí òfin ètò ìdìbò tuntun tí aláṣẹ ti fọwọ́ sí ṣùgbọ́n tí ó ń bèrè fún àtúnṣe àwọn ẹsẹ̀ kan ilé ìgbìmọ̀ asòfin àgbà kọ̀ láti ṣe àtúnṣe sí àbádòfin tuntun tí Buhari bèrè fún lónìí ti ṣe ọjọ́ kẹsàn-án oṣù yìí ilé ìgbìmọ̀ asòfin àgbà níbi ìpàdé wọn tó wáyé lónìí ni wọ́n kọ̀ láti gba àtúnṣe àbádòfin èyí tí aláṣẹ Muhammadu Buhari sọ pé kí wọ́n ṣe sí orí kẹrìnlélọ́gọ́rin ẹsẹ̀ kejìlá tó lóyìnbó ń pè ní section eighty four subsection twelve òfin ètò ìdìbò títun ẹ ṣòfin yìí ló sọ wípé kò pọn dandan fún ẹni tí ó wà lórí ipò òṣèlú tí ó fẹ́ díje dupò látinú ẹgbẹ́ fún ìdìbò abẹ́lé láti kọ̀wé fiṣẹ́ sílẹ̀ àbádòfin tí ó ti kọjá kíkà àkọ́kọ́ ní àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun lẹ́yìn tí ilé ẹjọ́ ti fi òfin de ilé ìgbìmọ̀ aṣòfin láti ṣiṣẹ́ lórí òfin náà ṣùgbọ́n wọ́n tako àbá náà lẹ́yìn tí aṣòfin Yahaya Abdullahi lé iwájú fún jíjíròrò lórí àbádòfin ọ̀hún fún ìgbà kejì lónìí ti ṣe ọjọ́rú àwọn aṣòfin àgbà wa ta tako àbá náà wọ́n sì dìbò láti tako ohun tí aláṣẹ ilé ìgbìmọ̀ náà tí òun náà Ahmad Lawan tó sì fi ohùn léde láti fi ọwọ́ sí ìdìbò gbogbo àwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin àgbà ìbẹ̀rùbojo ló bẹ́ sílẹ̀ ní ìpínlẹ̀ Ògùn bí àwọn agbébọn ṣe gba ẹ̀mí ikọ̀ aláàbò ní ìpínlẹ̀ Ògùn àwọn agbébọn ni wọ́n yìnbọn pa òṣìṣẹ́ ikọ̀ elétò ààbò kan tí ó jẹ́ ti ìjọba ìpínlẹ̀ Ògùn tá a mọ̀ sí so safe call ẹni tó jẹ́ ASC Jìmí Ògúnjìmí Ògúnjìmí ni ìròyìn jẹ́ kó di mímọ̀ gbẹ́ bí wọ́n ṣe fi ń tó iléeṣẹ́ wa YBN létí wípé wọ́n yìnbọn pa ní agbègbè aréke ní ìlú Ṣàgámù níbi tí òun àti àwọn ikọ̀ ẹ̀ṣọ́ elétò ààbò tí wọ́n ti jọ lọ ṣe alamí ètò ààbò ní agbègbè ọ̀hún alukoro àjọ sosef call ní ìpínlẹ̀ Ògùn Moruf Yusuf ló fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀ pé lóòótọ́ ló wáyé o ní òwúrọ̀ kùtùkùtù òní tí sọjọ́rú ni ó sọ pé wọ́n yìnbọn fún olóògbé náà ní agbègbè kan tí wọ́n pè ní Aréke nígbà tí òun àti àwọn márùn-ún mìíràn tí wọ́n lọ sí ibẹ̀ láti dá àwọn jàǹdùkú tí ó ń ṣọṣẹ́ alágbára ní ojú ọ̀nà márosẹ̀ ní agbègbè Rẹ́mọ dúró iṣẹ́ ibi tí wọ́n ṣe nǹkan bíi aago méjìlá kọjá ìṣẹ́jú mẹ́tàlá ni wọ́n rí ọkọ̀ Hilux kan tí kò ní nọ́mbà ìdánimọ̀ tí wọ́n sì gbìyànjú láti dá dúró ṣùgbọ́n awakọ̀ ọkọ̀ náà kò dúró ṣùgbọ́n nígbà tó rí i pé àwọn ikọ̀ SoSafe èyí tí adarí ikọ̀ náà ASC Ògúnjìmí tó lé iwájú fún wọn pẹ̀lú Kazeem Akodo eléwédú ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbáyà ọkọ̀ ọ̀hún tí wọ́n sì dẹ̀yìn ṣùgbọ́n kàkà kí àwọn tó wà ilox kí wọ́n máa sá lọ ṣe ni wọ́n dojúkọ wọn ò tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní yìnbọn fún àwọn elétò ààbò náà níwájú ilé ìtura kan tí wọ́n pè ní Wolex ní ìlú Ṣàgámù lára àwọn ìròyìn tó ṣe ni ní kàyéfì tó sì jẹ́ pé àwọn gbọ́dọ̀ má fi ti yín tó torí bí gbogbo nǹkan ṣe ń lọ báyìí lórílẹ̀‐èdè nàìjíríà pàápàá jùlọ lórí ọ̀rọ̀ epo àtàwọn tó ń ra epo pẹ̀lú ọ̀gbẹ́lẹ̀ tó ń bẹ èpè ká ṣọ́ra ọkọ̀ àjàgbé iléepo kan ló gbaná ní ìpínlẹ̀ èkó nínú iléepo gangan ló ti wáyé lónìí ọjọ́ burúkú èṣùgbọ́mímu ni o lónìí gangan ní iléepo kan ní ìdíòro ní agbègbè mushin ní ìpínlẹ̀ èkó bí ọkọ̀ àjàgbé iléepo bó ṣe gbaná nínú ilé epo náà ikọ̀ àwọn panápaná ìpínlẹ̀ èkó tí wọ́n débẹ̀ tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ takuntakun láti rí i pé wọ́n pa iná náà gẹ́gẹ́ tó wá jẹ́ adarí iléeṣẹ́ panápaná ní ìpínlẹ̀ èkó arábìnrin adéṣeyẹ margaret bó ṣe sọ pé àwọn gba ìpè pàjáwìrì iná náà tó ń jó ní nǹkan bíi aago kan kọjá ìṣẹ́jú mẹ́tàdínlógún lọ́sàn-án òní gangan tí wọ́n sì fi díẹ̀ múlẹ̀ pé ọkọ̀ àjàgbé ilépo tí ó gbé epo tí jálàì tó ẹgbẹ̀rún mẹ́tàlélọ́gbọ̀n ìyẹn thirty three thousand litre tank tí ó gbé epo petrol ni ó gbaná bó tilẹ̀ jẹ́ pé gbogbo àwọn ìròyìn tí ó sì ń sọ wọn ò lè fìdí ẹ̀ múlẹ̀ ní pàtó ohun tí ó fa iná náà èèyàn mẹ́ta ló jẹ́ ọlọ́run nípè tí ẹnìkan sì ti fi ara pa nínú ìjàmbá kan tó wáyé ní ojú òpópónà èkó sí ìlú ìbàdàn àjọ ojú òpópónà ìjọba àpapọ̀ tá a mọ̀ sí Federal Road Safety Corps ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn ló ti sọ pé ìjàmbá kan wáyé o ní ibi kan tí wọ́n ń pè ní government ìyẹn ilé ìjọsìn ńlájọ̀ràn tí ó wà ní ìlú kan tí wọ́n ń pè ní Ògúnmákin ní ojú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn tí ó sì gba ẹ̀mí ènìyàn mẹ́ta tí ẹnìkan sì farapa ní alẹ́ àná ti ṣe ọjọ́ ìṣẹ́gun ṣùgbọ́n ìròyìn ọ̀hún tó tó wa létí ní ìkànnì YBN lónìí gẹ́gẹ́ bí apàṣẹ àjọ FRSC ní ìpínlẹ̀ Ògùn Ahmed Umar bó ṣe fi léde wípé ìjàmbá náà ó wáyé lóòótọ́ ni o tí ó sì ń jẹ́ kó di mímọ̀ wípé ìjàmbá ọ̀hún ló wáyé ní nǹkan bíi aago mọ́kànlá ku ìṣẹ́jú márùn-ún tí ọkọ̀ èrò pẹ̀lú nọ́mbà ìdánimọ̀ yyy four five seven yy àti Toyota Hiace akero pẹ̀lú nọ́mbà DUI one eight seven FST tí wọ́n fi kojú lu ara wọn apàṣẹ Umar sọ pé eré àsápajúdé àti rínrìn lójú ọ̀nà tó tako òfin ló fà á tí ọkọ̀ àjàgbé náà bó ṣe lọ forí sórí pẹ̀lú ọkọ̀ elérò ọ̀hún àwọn mẹ́fà ni wọ́n fara kááṣá tí ó sì jẹ́ ọkùnrin mẹ́rin àti obìnrin méjì àwọn tí wọ́n farapa ni wọ́n ti wà ní ilé ìwòsàn kan tí wọ́n pè ní Victory nílùú Ògèrè tí àwọn tó ti jọ́rọ̀ nípè tí wọ́n ti gbọ́n síbi ìgbókùsí FOX tó wà ní ìpara Rẹ́mọ lórí ọ̀rọ̀ bámiṣẹ́ àwọn ọlọ́pàá kọ etí ìgbọ̀n sí igbe wa awakọ̀ BRT ń purọ́ ni o wọn ò gbà wá láàyè mọ̀lẹ́bí ló fi gbé ta o títílayọ̀ tó jẹ́ ẹ̀gbọ́n olúwabámiṣẹ́ àyànwọlá tí ó di àwátì nínú ọkọ̀ èrò BRT tó ń bẹ nílùú èkó ṣùgbọ́n tí ó jẹ́ pé òkú ẹ̀ ni wọ́n padà wá rí ló ti ń ṣàlàyé ohun tí ojú ẹ̀ làkọjá nígbà tí wọ́n lọ fẹjọ́ sùn ní iléeṣẹ́ àwọn ọlọ́pàá níbi tí DPO bóyá kọ etí ìgbọ̀n sí àwọn nígbà tí àwọn fi gbé ta wípé àwọn ò rí tàbí àbúrò òun o torúkọ rẹ̀ ń jẹ́ Bámiṣé Títílayọ̀ tí ó sọ̀rọ̀ lórúkọ gbogbo mọ̀lẹ́bí ló sọ pé wọn ò tún gba àwọn mọ̀lẹ́bí láyè láti wọlé sínú ọgbà iléeṣẹ́ BRT èyí tó wà ní Ìlúpẹ́jú nígbà tí àwọn fẹ́ fi ẹ̀rúnú hàn àyàfi ìgbà táwọn fi ẹ̀rúnú àwọn wọ̀ nípa ìwọ́de tán ṣe kí wọ́n tó gbà wọ́n láyè bákan náà ó ní ṣé ẹ rí ẹni tó ń jẹ́ awakọ̀ BRT òmìnir ní kó rán nice ó ń purọ́ lórí ọ̀rọ̀ àbúrò òun ni o wípé kò tí ì jẹ́wọ́ ikú tó pa àbúrò òun wípé gbogbo irọ́ ló ń pa o wípé àwọn kan gbébọn sí òun létí ó ní baba ńlá arọ́ ni ó ní nítorí ní kété tí àbúrò òun ti wọnú ọkọ̀ náà ni awakọ̀ náà ló ti ń sọ wípé ah ọmọ ló rẹwà tó yìí mo mà nífẹ̀ẹ́ rẹ̀ lọ jókòó sẹ́yìn màá paná ni o àá sì jọ máa lọ sóṣòdì níwọ nìkan ẹ wò ó ẹbí bámiṣẹ́ ló ń bèrè fún ìdájọ́ òdodo lọ́wọ́ ìjọba lórí ikú Bámiṣé kì í dùn púpọ̀ ṣùgbọ́n ọlọ́bẹ̀gẹ bọ́kàn rògùn bó rọ̀ṣà yóò fàbọ̀ fẹ́lẹ́bùté ni èyí ni elébùté tiwa láṣálẹ́ tòní fún àgbéyàwó ròyìn tó ti wá sójú wòrán láti ìkànnì Yorùbá Broadcasting Network ẹ má gbàgbé o ibò ẹ náà lè darapọ̀ mọ́ wa láti máa tẹ subscribe button ẹ máa tẹ aago tó ń bẹ lókè láti máa rí wa wò lóòrèkóòrè tí àwọn ètò wa ìròyìn wa ìròyìn pàjáwìrì ọ̀rọ̀ tó ń lọ ìròyìn lẹ́rẹ̀fẹ́ àti àwọn àṣà àti ètò míì bí ọmọlúwàbí tó bá ti ń wá sójú òòràn yín ẹ tún lè máa bá wa pín o kẹ́yìn náà di ṣe àwòdà ẹ sì lè kàn sí wa nígbàkúgbà pẹ̀lú ẹ̀rọ ọbánisọ̀rọ̀ tó wà lójú amóhùnmáwòrán yín olúmáyọ̀wá àbàjìgín ló ti múròyìn wá.